نستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba a ṣe محمد صلى الله عليه وسلم a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ alátinú tíra kitabu tawhid èyí tí a máa gbéyàwó ní àárọ̀ yìí lára àwọn nǹkan tí a máa kó ìdínkù bá ìmọ̀lọ́hún lọ́kàn wa bákan tí èyàn ò bá ṣọ́ra ó lè kó bá ìmọ̀lọ́hún lọ́kàn wa pátápátá abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala. ala gbogbo àwọn nǹkan tí ó lè ba imani ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó yà wáyà wọn. báàbù máa jẹ́ àfil ìsámi alọ́lá ọ̀rọ̀ lórí ìmọ̀ búra fún ọlọ́run ọba lẹ́ni tó ń fọwọ́ sọ́yà wípé báyìí báyìí báyìí lọ́lọ́run ọba ṣe fún lágbájá bóyá ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò sọ sínú náà ni àbí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kò ní ṣe àforíjì fún èèyàn bẹ́ẹ̀ kéèyàn máa sọ wípé mo fi ọlọ́wọ́n ọba búra iná ló ń lọ mo fi ọlọ́wọ́n ọba búra o lè rí àforíjì ọlọ́wọ́n ọba eléyìí ni tí wọ́n ń pè ní al-iksamu alọ́lá ìfi ọlọ́wọ́n ọba búra lẹ́ni tí ó ń fọwọ́ sọ́yà ìpè ọlọ́wọ́n ọba yóò fi ìyà jẹ ìyẹn kan eléyìí jẹ́ nǹkan tí ó burú púpọ̀ lára nǹkan tí ó lè kó báyìí mọ ọlọ́run lọ́kan ẹni tó bá ń sọ gbólóhùn báyìí ni eléyìí ló fa tó fi jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam a máa ṣe ìkìlọ̀ fún àwọn sàhábà rẹ̀ ridwanullah alayhim tó ṣe pé ìkìlọ̀ yìí ó bá àwa tí a jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ náà ó bá wa wí nítorí kí a lè bá rí ojú rí ọlọ́run ọba subhanahu wa ta'ala. and jundub بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم لا لاتدو جندب أم عبد الله أني أجيشي ألون وبا أصبايك بي قال رجل أراكني كنصو nínú àwọn tí wọ́n lọ síwájú nínú àwọn ọmọ israel wàláhìláyẹ̀kfìrúlọ́hùlẹ̀ fúlàní ó ní mo fi ọlọ́run ọba búra ọlọ́run ọba ò ní ṣàforíjì fún lágbájá fàkàlọ́ allahu azawajal ọlọ́run ọba ọba àlekíọ́lá ó wá ń dé sí padà fún ẹni tó ń fi ọwọ́ sọ̀yà póhùn ò ṣe àforíjì fún lágbájá mani lẹ́dí yẹta allah aláìyá talẹni tó ń búra tó ń fi èmi ọlọ́run ọba búra pé yìí ní ṣàforíjì fún lágbájá allah akfira lifulan inni kod gafartu lahu wàhábọ́tò amalak rọwá o muslim ẹni tó ní mi ò ní ṣàforíjì fún èmi ọlọ́run ọba mo ṣetán láti ṣàforíjì fún ìwọ tó ní mi ò ní ṣàforíjì fún yàn tó ń búra pẹ̀lú mi tó ń fọwọ́ sọ́yà ìpè lágbájá iná ló ń lọ àbọ̀tò amalak iṣẹ́ tó ṣe tó ń ju ẹ lójú mo ba gbogbo ẹ̀ jẹ́ fún ẹ mo dàálù ẹ láyà. وفي حديث أبي هريرة نينو حديث تي أبو هريرة رضي الله عنه ناقبوا أن القائل رجل عابد ولن تصبلوي أجين تنسي لونغا قال أبو هريرة أبو هريرة رضي الله عنه أن تكلم بكلمة أصبلوي وكبر أو بقت دنياه وآخرته بلوي وكان يلو في بايه جي لو في بالكيامة رجي so ló fi jẹ́ pé a gbọ́dọ̀ máa ṣọ́ra fún àwọn nǹkan tí ń jáde lẹ́nu wa anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó sọnu ọ̀rọ̀ rẹ̀ kan ó ní iná làbdà lẹ́yàtà kálẹ̀m bí kẹ́lmẹ̀tì min láyùlkìlá abalani ó ní ẹrú sin ọlọ́run ọba ẹrú ọlọ́run ọba yóò máa sọ gbólóhùn kan tó ṣe pé gbólóhùn yẹn min gbólóhùn ìyọnu ọlọ́run ọba ni gbólóhùn tí ó mú rí ìyọnu ọlọ́run ọba ni láyùlkì ilá abalẹ̀ ṣùgbọ́n wọn ò mọ̀ wípé gbólóhùn tó ń sọ yìí ẹ̀sán rẹ̀ pọ̀ tó báyìí wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ìyẹ́rìfàáhùláhù bí a darajat àtàrà gbólóhùn tó sọ yìí ni ọlọ́run ọba ti ní kí ipò rẹ̀ mọ́ ga ṣùgbọ́n gbólóhùn ohun ò kákún ló fi jẹ́ pé àmọye ṣe àbáwọn nǹkan míì tá a fojú kéré àwọn nǹkan wọ̀nyí tó ṣe pé àwo àwọn òmọ̀pó tiẹ̀ pàtàkì tó báyìí ṣùgbọ́n bá a ṣe ń sọ àwọn nǹkan wọn yẹn òun náà ni kò wó mọ̀ gánwájú ọlọ́run ọba wa iná la abdá lẹ́yàtàkálẹ̀ mùbíl kẹ́lmẹ̀tì mi sáxàtìlá ìgbà míì ẹrú ó máa sọ gbólóhùn tó ṣe pé gbólóhùn tó ń sọ gbólóhùn tí ó mú orí ìbínú ọlọ́run ọba ni láyùlkì ilẹ̀ abalẹ̀ òun ò ka gbólóhùn yẹn kún òun kàn ó bóun ṣẹ́fẹ̀ẹ́ ni òun opó ń ṣe àwàdà ni ṣùgbọ́n àwọn nǹkan tó lóun fi ń ṣẹ̀fẹ̀ yàbí tó fi ń ṣe àwàdà yìí nǹkan tó lè mú rí ìbínú ọlọ́run ọba subhanahu wa ta'ala ni láyùlkì ilẹ̀ àbálẹ́ni anabi sọlá asalam ni kò ní kaakún gbólóhùn yìí yáàhù yìí bí a fi náà rí jahannam gbólóhùn yìí ni ó mú kó sunna jẹ́ ànámà kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa òun ló fọ́ tó jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní máa yẹlfidu min qawlin illa ladayhi raqibun atid ọmọ ènìyàn ní sọ gbólóhùn kan àfi kó ṣe pé màláìka tó ń sọ tó ṣe pé ń kọ gbogbo tó ń jáde lẹ́nu rẹ̀ àfi kó ṣe pé àwọn màláìka yìí ni wọ́n ń kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n mọ gbogbo nǹkan tó ń sọ jáde lẹ́nu ntí kálukú wa bá wá sọ àápàdé rẹ̀ ń wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá ṣe pé nǹkan dáadáa ni tá a sọ nǹkan tá a fi rí ìyọnu ọlọ́run ọba ni tó bá ṣe pé nǹkan burúkú ni tá a sọ nǹkan tó lè fa ìbínú ọlọ́run ọba ni nǹkan tí ẹrú sin ọlọ́run ọba nǹkan tí ẹrú ọlọ́run ọba tó lè fi rí ìbínú ọlọ́run ọba ni abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó jẹ́ kí a lè máa sọ àwọn ọ̀rọ̀ tí yóò mú wa rí ìyọnu rẹ̀ kó dẹ̀ jẹ́ ká lè jìnà sí sísọ àwọn ọ̀rọ̀ tí yóò mú wa rí ìbínú ọlọ́run ọba subhanahu wa ta'ala abu ureira rọ́dí allahu anhu ó ní arákùnrin yìí ó ní takalama bi kelma gbólóhùn ẹ̀yọ̀ kan náà ló sọ àwùbákọ́t duniyahu wa akhirata gbólóhùn yìí òun náà ni tí ó fi ba ayé rẹ̀ jẹ́ àti alkiyama rẹ̀ èyí ó máa sin lọ́hùn yóò máa sin lọ́hùn ṣùgbọ́n gbà tí yóò bá kẹ́ ẹ̀kọ́ nípa bó o la ṣe ń sin lọ́hùn ìgbà míì ó lè gbàtànjẹ pẹ̀lú ara rẹ̀ yóò wá wò pé àwa ibi táwa bá a dé ẹni táwa bá ní yóò wọ náà yóò wọ náà ni ẹni táwa bá dẹ̀ ni yóò lo àlìjẹ́nà yóò lo àlìjẹ́nà ni ní àná aṣàlàyé fúnra wa ipe anabiwa muhammad sallallahu alaihi wa sallam ìyàwó aisha rọjàláwà anha ó bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ó ní rí ojúṣe ọlọ́wọ́ ọba aya yìí mo fẹ́ kẹ́ tu fún mi aya tí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ní والذين يؤتون ما أتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní àwọn tó ṣe yí pé n tí wọ́n yẹ kán fún wọn wọ́n ń fún yàn ní zaka owó wọn ni n tí wọ́n yẹ kán ṣe ní kíkírun ni wọ́n ń ṣe n tí yẹ kán ṣe ní à ni wọ́n ń gbà ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà wọ̀kọ̀ olóòbùhùn wájìlá ọkàn wọn sì ń gbọ́n rìrì pé anahum ilà rọ́bìm rọ́jìrún ipa àwọn ń padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba wọn bọ́ọ̀ ni gbogbo àwọn nǹkan táwọn ṣe ìṣe fẹ́ jẹ́ nǹkan tí ọlọ́run ọba ó tàwọ́ gbà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní ulaika yusari runa fil khairati wa umla asabiqun ọlọ́run ní àwọn wọ̀nyí làwọn tó ṣe pé wọ́n ó máa salápá ń tètè gbogbo nǹkan dáadáa ẹ máa bá wọn wájú ni torí pé wọn àmọ̀ yìí tí àwọn ó ṣe tọ́lọ́run ọba ó gbà lọ́wọ́ àwọn ibẹ̀ lèèyàn kan ti wá gbàtànjẹ pẹ̀lú tó ń ṣe tiẹ̀ torí pé èèyàn kan ó kù díẹ̀ káàtó àbí torí pé èèyàn kan òun ṣe àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan ó ti wá wo rẹ̀ yìí pé òun tóun mú iṣẹ́ bọ́lọ́n ṣe ní kóun mọ́ mú iṣẹ́ yìí definitely ni òun lè sọ̀rọ̀ bí ààbọ̀ fọlọ́hún ipe ìrẹ̀ lágbájá tó ń ṣe àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ kan iná ló ń lọ iná ló ra sí gbólóhùn yìí a ti sọ fún aláàmọye ìgbà kò ń ṣe nǹkan tó gbọ́rọ̀ máa tẹnu mùsùlùmí jáde sí anybody ìpè iná ló ra sí inú náà ló wọ̀ àkọ́kọ́ ni pé àmọ́ tí ó jẹ́ àtibọ̀tán ẹni tá à ń sọ pé iná ni ó ra sí àbíná ló ń lọ kódà kó jẹ́ kẹfẹ́rí lẹ́ni yẹn torí pé kí ni ó lè padà change kó gbẹ ẹ̀sìn kó padà di ẹni dáadáa ẹni tó ṣe yí pé òun dẹ̀ ń fọwọ́ sọ́yà torí rẹ̀ lẹ́ni tó ń dúró déédéé lónìí àtibọ̀tán ẹ lè change kó padà di èèyàn jẹganjẹgan bí látara pé kí ni àwọn ọ̀rẹ́ pè sí àwọn nǹkan tí ó dáa yóò bá dẹni tó ṣe pé kò ní kàkún fẹ́ sí mọ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó ń sọ̀rọ̀ ń pa dídẹ́ẹ̀dẹ́ nìkọ̀ọ̀kan wa lára nǹkan tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó sọ nínú hadith abdullahi bin masoud rọ́dí aláwọ̀ anhu ó ní ẹlòmíín bẹ tó ṣe pé yóò mọ̀ ṣiṣẹ́ dáadáa ní nǹkan tó ṣe pé ó hàn sí àwọn èèyàn ẹni ó ń kírun déédéé ó ń gbáwẹ̀ẹ́ kò ṣe ẹbọ kò ṣe àwọn yóò máa ṣe ní nǹkan tó hàn sí àwọn èèyàn ó ní ìtọ́wákù láàrin òun àti pé kí ẹni yìí kí ó wo aljanna òun náà ni tí ojú dédé ìgun ọwọ́ kan lọ fayesbiku alilkitab kádàrọ ọlọ́run ọba subhana wa ta'ala ìmọ̀ ọlọ́run ọba ta ti bára sọ̀rọ̀ ń pẹ́ nípa pé ẹni yóò ṣọmọ aljanna o yóò padà wá gbáwájú ẹ̀ fàyà àmàlù bí àmàlì àhàlì náà yóò wá bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ ọmọ náà fàyà tó lò ha yóò padà wá di ọmọ náà bẹ́ẹ̀ ló ti ń ṣe dáadáa bọ̀ ẹlòmíín náà dẹ̀ ni ó lè jẹ́ pé òun ti ń ṣe aburú bọ̀ tẹ́lẹ̀ àwọn iṣẹ́ oríṣiríṣi aburú ló ti ń ṣe ṣùgbọ́n kádàrá tó ti ń bẹ nílẹ̀ àkọọ́lẹ̀ ìmọ̀ ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala yóò bá gbawájú ẹ̀ẹ̀kan rí tí ó kàn change ní bí èèyàn kan ló ṣe wáàsí fún yóò bá change yóò bá dẹni tó ń ṣe dáadáa ní tí ó padà bá kú nìyí yóò bá di ọmọ àlìjẹ́nà yóò bá di ọmọ náà fún tẹni títọ̀ ọ̀hún eléyìí ó di ọmọ àlìjẹ́nà òun ló fà tó jẹ́ pé àgbọ̀rọ̀ gbàtàn jẹ pẹ̀lú condition tá a bá wà dáadáa bóyá jẹ́ pé àgbọ̀rọ̀ gbàtàn jẹ pẹ̀lú àwọn condition tá a bá wà láyé mo lówó lónìí kò túmọ̀ sí pé màá máa ní lọ mi ò ní lónìí kò túmọ̀ sí pé màá tó ṣìkú ẹbí olówó mo ti wá kò túmọ̀ sí pé bẹ́ẹ̀ lówó mi ò ṣe máa bẹ́ lọ bẹ́ẹ̀ náà lẹni tó ṣe wípé ohun rí rẹ̀ lẹni tó ń ṣe dáadáa lónìí ó kírun ni ó ń gbáwẹ̀ ni ó ń ṣọlá pántètè ni kó mọ́ fi ọwọ́ sọ̀yà fúnra rẹ̀ nípa wípé bí àtibọ̀tán òun ó ṣe rí náà ni torí pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ló mọ kọ̀kọ̀ òun ò mọ kọ̀kọ̀ káwọn àti ìsọ yìí pé ó wá ń á fún èèyàn kan ó ń sọ fún èèyàn kan pé kò lè rí àforíjì ọlọ́wọ́n ọba ẹni tí ò lè sọ̀rọ̀ ara ẹ̀ bóò ló ṣe fẹ́ mọ́ sọ̀rọ̀ ẹlòmíì ní àná aṣàlàyé fúnra wa a ní ẹlòmíì yóò gbàtàn jẹ pẹ̀lú rẹ̀ gan débi wípé kí ni yóò mọ sọ wípé àwa tá a bá dọ́dọ̀ lọ́hùn àtúrí dáadáa gbà bí àpèjúwe arákùnrin tóun àtọ̀rẹ́ rẹ̀ jọ ní ọgbà ọkọ̀ ìkan òun ṣe dáadáa ìkejì kò ṣe dáadáa ṣùgbọ́n èyí tí ò ṣe dáadáa ẹni ọgbà oko rẹ̀ ó pọ̀ tó kún dáadáa ìtànjẹ́ wa mú owó pé torí pọ́kọ́ oko òun ti pọ̀ ìyẹn túmọ̀ sí pé ọlọ́run bá ń yọnu sóhun tó wá ń sọ fún ìkejì rẹ̀ ipa pé wọ́n máa àdúnnù àǹtẹ̀bídà ábì àbàdà ibi tí ọgbọ oko mi tó pọ̀ dé tó kún dé mi bóyá kan àbóṣì kan lè wọ ọgbọ oko mi bákan náà wọ́n máa àṣà àkọ́ mi ẹ̀ wípé kí ni wọ̀lẹ̀ ń rudi tìlà rọ́bì la àṣìdá na xẹ́rẹ́mì amúkọ́làbà tí ọlọ́run bá ní kí n padà sọ́dọ̀ òun náà gẹ́bí tó ń sọ o tó bá yẹ pé alikiyama lọ bẹ́ o dáadáa náà ni ó tún jẹ́ tèmi so ìfọwọ́sọ̀yà fúnra ẹni nǹkan tó léwu ni ká máa ti sọ ẹni tó ń á iná fún yàn kan ipe ìrè lágbájá ọmọ lágbájá iná ló ra sí ìwọ lágbájá ọmọ lágbájá àní ìyá ọlọ́run ọba jẹ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí torí pé kí ni àtà alì àlọ́lá ìbúra lórí ọlọ́run ọba bí ẹni tó ṣe yí pé ó ń sọ fún ọlọ́run ọba pé nǹkan tọ́lọ́ ọbó ṣe ni nínú harithi abudu awu tó gbà wá wọ́n ní ọlọ́run ọba subhanahu wa ta'ala wa sọ fún wípé ìrẹ́ lágbájá ṣé onímọ̀ ń pa tí màá ṣe ni àbí oní ìkápá lórí tó ń bẹ lọ́wọ́ èmi ọlọ́run ọba òun ló fi ń sọ ní tó sọ yẹn ẹni tó wá sọ yí pé òun ní ṣàforíjì fún mo ṣàforíjì fún ọlọ́wọ́n bá lè ṣàforíjì fún lóríṣiríṣi ọ̀nà bóyá yóò túbá bóyá kò ń ṣe pé yóò túbá bóyá àánú ọlọ́wọ́n bá ní gẹ́gẹ́ bí nǹkan ta ṣàlàyé fúnra wa ipe ọlọ́wọ́n bá ní nàlá aláyẹ̀kfiru ayùṣrakabi wọ́yẹ̀kfiru mádùnà dálìkẹ́lẹ́mẹ̀yẹṣà ọlọ́wọ́n bá lóhun ò ní ṣàforíjì pé kéèyàn ṣe ẹbọ pẹ̀lú ohun ọlọ́wọ́n bá ṣùgbọ́n lọ́wọ́ bá lè ṣàforíjì fún nǹkan tí ò bá tú ẹ bọ́ lè máa ń yàṣà fẹ́ni tó bá ń bẹnu èròǹgbọ́ ọlọ́wọ́ bá ti ṣàforíjì fún ọlọ́wọ́ bò garanti ọlọ́wọ́ ni fún ẹni tí ó bá ń bẹnu èròǹgbọ́ ọlọ́wọ́ bá láti ṣàforíjì fún ṣùgbọ́n kí ẹ̀ka wá yọ lè máa ń yàṣà òyìn kúrò kó ní alọ́lọ́wọ́ bò ní ṣàforíjì fún ẹni àní iná ni wàhárá sí àgbọ̀dọ̀ sọ kódà kẹfẹ́rí àlẹ́ sọ àti bọ̀tán ẹni tó jẹ́ kẹfẹ́rí báyìí pé ìwọ yìí kẹfẹ́rí ni ẹ́ bẹ́ẹ̀ ni wàrà sínú náà ni a lè sọ fún torí pé lè dọ̀la kó change kó gba islam kó dẹni tó ṣe wípé yóò máa ṣe dáadáa àmọ́ iye àpèjúwe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń bẹ nínú tàwọn ẹni ìṣíwájú wa ẹmọ rọjà láwọn àánú kẹfẹ́rí ló jẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó gba islam islam rẹ padà dáa débi pé lára àwọn tí wọ́n ń bẹ ń wájú lẹ́yìn àná muhammad sallallahu alaihi wa sallam mú abubakar umar ló tún kan bẹ́ẹ̀ náà ni àwọn sábẹ́mi bíi khalid walid lára ògbóǹtarìgì àwọn kẹfẹ́rí tó ṣe pé wọ́n ń jà ní kámpù àwọn kẹfẹ́rí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n gba islam àti amúrúbìnrin làásì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn èèyàn tó ṣe pé kẹfẹ́rí ni wọ́n tẹ́lẹ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam gan ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún kìlọ̀ fóun gan fún rẹ̀ tó jẹ́ ojúṣe ọlọ́run ọba ìgbà tí àwọn èèyàn tí wọ́n ṣáà níbi sọ́lá sálám wọ́n ṣe é léṣe lójú ogun kan anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó wá ní rí ọlọ́wọ́n bá gbé jìnà sí ìkẹ́ rẹ lágbájá ọmọ lágbájá lágbájá ọmọ lágbájá ọlọ́wọ́n ọba sọ ayà kalẹ̀ pé lẹ́yìn sàlẹ́kẹ̀ mi náà ẹ̀mìrì ṣe àwòyẹ túbọ̀ àlẹ́yìn àwòyẹ àdìbáwùm fa iná ọmọdọ̀lẹ́mù ọlọ́wọ́n ọba ní ọ̀rọ̀ yìí ò sí lọ́wọ́ rẹ muhammad sallallahu alaihi wa sallam àwọn tó ní kí n gbé sí ìkẹ́ mi ọ̀rọ̀ wọn kò ó ṣeé ṣe kọ́lọ́wọ́n bá kó fìyà jẹ wọ́n torí pé kí ni wọ́n jẹ́ alábòsí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ní tí ọlọ́wọ́n bá ní ọ̀rọ̀ wọn ò sí lọ́wọ́ anabi muhammad sallallahu ọ̀pọ̀lọpọ̀ wọn náà padà wá gba islam tó ṣe pé islam wọn wá da so bó o wá ní ẹni tí ọlọ́wọ́n bó tiẹ̀ ránṣẹ́ tí òun ṣòjúṣe ọlọ́wọ́n ọba tóun ó máa sọ fún àwọn èèyàn wípé iná ló rà sí àbí nǹkan báyìí báyìí báyìí ni ọlọ́wọ́n bó ṣe fún ẹ eléyìí tí a gbọ́dọ̀ jìnà sí ni gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ jẹ́ni tó ṣe wípé yóò máa fi ọwọ́ sọ́yà fún ọlọ́run ọba subhanahu wa ta'ala nípa ntí àti bọ̀tán èèyàn kún ó jẹ́ nípa ìyá ọlọ́run ọba subhanahu wa ta'ala náà ìgbà mí èèyàn lè mọ búra tó ṣe pé ìbúra téèyàn ń búra yìí lórí pé ọlọ́run ọba ó ṣe nǹkan kan torí pé nǹkan yẹn ti rinlẹ̀ ni ìyẹn lè sọ yìí pé wàláhì ọlọ́run ọba yóò fi àwọn mùsùlùmí àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba fi wọ́n sínú àlìjẹ́nà torí pé kí ni ọlọ́run ọba ti sọ eléyìí ní nǹkan tó clear nínú alukóra ni pé àwọn mùsùlùmí àwọn olùgbàgbọ́ òdodo inú àlìjẹ́nà ni wọ́n ń lọ wàláhì ọlọ́run ọba ó fi àwọn kẹfìrí sínú náà eléyìí nǹkan tó ti nílẹ̀ ni torí pé ọlọ́run ọba gan fúnra ẹ ti sọ ìyàtọ̀ ń bẹ láàrin ọlọ́run ọba ó fi àwọn mùsùlùmí sí àlìjẹ́nà ọlọ́run ọbọ̀ fi àwọn kẹfẹ́rí sínú náà kéèyàn búra lórí ẹ̀ àti pé ìwọ lágbájá ọmọ lágbájá tó jẹ́ kẹfẹ́rí inú náà ló ń lọ yàtọ̀ tó ń bẹ láàrin rẹ̀ ni wípé àmọ́ tí ó jẹ́ àtibọ̀tán lágbájá ọmọ lágbájá tá à ń bá sọ̀rọ̀ àmọ́ tí ó jẹ́ àtibọ̀tán lágbájá ọmọ lágbájá tá à ń sọ̀rọ̀ ń parẹ̀ sèyàn lè sọ yí pé wàláhì iná ni àwọn kẹfẹ́rí ń lọ wàláhì iná aljanna ni àwọn mùsùlùmí ń lọ ìyẹn lè sọ̀rọ̀ gbóló yìí tí ò sì ń tó burú ń bẹ́ àbí nǹkan míì tí ọlọ́run ọba subhana wa ta'ala tó ṣe yí pé ó ti promise àwọn èèyàn tí ẹ̀mí yẹn dẹ̀ balẹ̀ pé ọlọ́run ọba subhana wa ta'ala ò ní jàǹbá àdéhùn rẹ̀ gẹ́gẹ́ bí ti ọlọ́run ọba subhana wa ta'ala tí ó sọ àbí nǹkan míì tó ṣe pé ó dáàyàn lójú tó jẹ́ nǹkan dáadáa tí ó ń ṣe bí ìyá ọlọ́run ọba subhana wa ta'ala ó ti ṣẹlẹ̀ rí nípa wípé sàábé méjì ni lóbìnrin àwọn sàábé méjì tó jẹ́ obìnrin wọ́n ń bára wọn jà ìkan wá kan eyín ìkejì bẹ́ẹ̀ ni òfin ẹ̀sìn òun ni wípé ẹni tó bá ṣèyàn kan léṣe oníráìtà àti gbẹ̀sán tẹnitọ̀ òun ò bá sọ pé ń ṣàmójúkúrò àbóhun ó gba nǹkan pè ní owó ẹ̀jẹ̀ fún nǹkan yẹn ni àbí ń ta lè pè ní díà tí ò bá lóhun àgbà ìgbà tí àwọn méjèèjì yìí tán ṣe tí eléyìí kan eyín eléyìí ọwọ́ ń sọ fún wọn wípé gbàtán kó bá anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam wọ́n ṣe gbogbo gbìyànjú láti bẹ àwọn yìí pé ẹ̀ẹ́dẹ̀ gbọ́ owó fún ntí ẹni yìí ṣe àwọn ẹbí tọ̀hún ní rárá ṣùgbọ́n ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí tó ṣe wípé àbúrò títí ẹni nǹkan yẹn ṣẹlẹ̀ sí àbúrò ẹ̀ ló ṣèyàn léṣe òun wá ń sọ wípé ó ń sọ fún òjíṣẹ́ ọlọ́wọ́ba ó ní rí òjíṣẹ́ ọlọ́wọ́ba wàláhìláyùsárì sínúrù báyìí ipe wọn ní wọn ní kéyìn lágbájá padà òun fi ń rinlẹ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sọ fún ipe rẹ̀ lágbájá ọmọ lágbájá èyí tó ń sọ̀rọ̀ ń pẹ́ yìí ní tó ń bẹnu tírọ̀ ọlọ́run ọba ní pé kí wọ́n gbẹ̀sán padà tí àwọn ẹni wọ̀nyí ò bá ti ṣe àmójúkúrò àbí tí wọ́n láwọn àgbà ó ní ó dáwọn lójú pé wọ́n ní ṣe ni so kò pẹ́ sígbà yẹn làwọn mọ̀lẹ́bí ẹni tí wọ́n ṣe léṣe bá ní àwọn ṣe tán àti gbowó anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó wá ní ẹnna mi ní ibadillah ó ń bẹ nú àwọn ẹrú sin ọlọ́ọ̀ba mọ́nlẹ́wọ̀ aksamallah alalahi la abarra ó ń bẹ nú àwọn ẹrú sin ọlọ́ọ̀ba ẹni tó bá ń fọwọ́ sọ́yà èpè nǹkan báyìí báyìí yóò ṣẹlẹ̀ ní ọlọ́wọ́n bó dẹ̀ mú ṣẹ bẹ́ẹ̀ láti mọ́ dojú ti ẹnìyẹn eléyìí náà kò sí abẹ́ èyí tá à ń sọ ẹlòmí ó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ ó fi ń rinlẹ̀ bẹ́ẹ̀ pé kíní ó ṣẹlẹ̀ tẹnìyẹn bá jẹ́ ẹni ọlọ́run tó jẹ́ ẹni tó ṣe wípé ó mú àṣẹ ọlọ́run ọba ṣẹ́ tó dúró ti òfin ọlọ́run ọba ọlọ́run ọba máa fi nǹkan báyìí ṣàpọ́nlé wọn gbà mí irú ẹ̀ nìyí tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam sọ òun dúró pé kéèsì bí ó ṣe para rí ni ọlọ́run ọba dẹ̀ ṣàpọ́nlé rẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé kéèsì yẹn padà lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí yàtọ̀ fún pé à ń sọ wípé èèyàn kó ra sínú náà èèyàn kan èèyàn kan ní ìyọ ọlọ́wọ́n bó tọ́ sí ó yàtọ̀ sí eléyìí sọ òun sọ ń pa nǹkan pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ báyìí bó ń ṣe wò ó sọ ló fà tó fi jẹ́ pé ńgbà tí àwọn mùsùlùmí tí wọ́n ń bá àwọn nǹkan tí wọ́n ń pè ní tatars tí wọ́n ń bá wọn jà sheikh islam ibn taymiyyah rahimahullah ta'ala ó wá ní àwọn ń béèrè pé ṣé ẹrùpá lè borí ó àbórí wọn ni àyàkọ́ wá sọ pé insha allah ó ní insha allah tahqiqan inṣàlá ò ti mú sọ inṣàlá ò pé ó dájú pé yóò ṣẹlẹ̀ ni o kò ń ṣe pé inṣàlá o pé ó lè mọ ṣẹlẹ̀ kí la fẹ́ ló ń bi eléyìí o ní wípé ìgbà ẹrú sin ọba tó sin lọ́wọ́n ọba dáadáa tó dẹ̀ wo ohun tí ti promise àwọn èèyàn ní ẹ̀sán àbí pé òun ò ní jàǹbá òun ò ní jàǹbá àdéhùn òun ò ní àwọn tó ń dó ti òun ìgbà míì wọn a sọ̀rọ̀ míì tó ṣe pé ọ̀rọ̀ tán bá sọ ọ̀rọ̀ yẹn ni ọba subhanahu wa ọlọ́run ọba subhana wa ta'ala yóò dẹ̀ kọ̀nfàmù nǹkan yẹn pé bí nǹkan yẹn ó ṣe rí nìyẹn òun ló fà tó fi jẹ́ pé a kì í fi ojú kéré àwọn èèyàn a gbọ́dọ̀ máa fi ojú kéré àwọn èèyàn a sọ fúnra wa ipe anabawa muhammad sallallahu alaihi wa sallam ó lẹ́ni tí ó bá ń bẹnu ọkàn rẹ̀ n tó kéré jì nínú kíbúrò anamí sallallahu alaihi wa sallam yóò wọ̀ arákùnrin kan ní ilé òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ẹ̀nà rajul yòhìbù antakuna náà àlù hasana wàtọ́wùbù hasana èyàn a máa fẹ́ kí bàtà òun kó lé ńlẹ̀ kí aṣọ tó ń wọ̀ kó lé ńlẹ̀ anamisọ́lá asálám ní eléyìí kọ́ ni kíburu tí mo ń sọ ìnàlá jamil yòhìbù jamal ọlọ́run ọba ọba tó rẹwà ni ó nífẹ̀ẹ́ ẹwà ṣùgbọ́n alkíburu bàtọ̀rọ̀ hàkì wà kíburu tèmi ń sọ fún ẹ òun náà ni bátọrù haq ká má fẹ́ gba òdodo ọlọ́run ní ká ṣe báyìí ká máa takò pẹ̀lú àṣà ká máa takò pẹ̀lú ọ̀rọ̀ ìlú ká máa takò pẹ̀lú òfin kófin bátọrù haq wàhámtu nas wàhámtu nas ká máa fojú kéré àwọn èèyàn bí a pa lówó jù wọn lọ bí a pa nípò jù wọn lọ ká wò wọn bí ẹni tí ò wúlò eléyìí òun ni wọ́n ń pè ní kébùrù anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó wá ń sọ fún àwọn sábẹ́rẹ́ ńjọ kan ó ní àìmọye rubamat fúrin bin abuwab àmọye èèyàn tó ṣe wípé àwọn èèyàn máa ń lé wọn kúrò lẹ́nu ọ̀nà wọn ni tó ṣe pé àwọn èèyàn ò jẹ́ nífẹ̀ẹ́ torí pé bí aṣọ tí wọ́n wò aṣọ tí ò ṣe nǹkan ni kò ṣe nǹkan lọ títí wọn á lé wọn dànù wọn á fojú yẹpẹrẹ wọn anabi sallallahu alaihi wa sallam ni law aksama alalahi la abara tó bá fi lè fọwọ́ sọ̀yà ìpè ọlọ́run ó ṣe nǹkan báyìí yàtọ̀ fún pa àná fún yàn bá ń fi yà à ń àyà fún yàn la abara hu ọlọ́run approve nǹkan yẹn so eléyìí ó túmọ̀ sí pé ẹlòmíì àwa lè máa wo bí èèyàn yẹpẹrẹ ṣùgbọ́n tó bá sọ nǹkan fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba yóò mú nǹkan yẹn ṣe so eléyìí ó jẹ́ nǹkan tí ẹnìkọ̀ọ̀kan wa gbọ́dọ̀ wò ká jìnà sí àwọn nǹkan tó lè ba ìmọ̀ ọlọ́run lọ́kàn wa jẹ́ má fi ọwọ́ sọ́yà ìpé èèyàn kan yóò ra sínú náà ni àbí èèyàn kan ọlọ́run ọba òdì ṣàforíjì fún torí pé ẹ̀ṣẹ̀ rẹ ti pọ̀ ẹ̀ṣẹ̀ tó ṣe yìí kò lè rí àforíjì ọlọ́run ọba iná lọ ayẹ́fóró dunu ọba jẹ̀míà ọlọ́run ni gbogbo tó jẹ́ṣẹ̀ òun lè ṣàforíjì ẹ̀ fún àwọn èèyàn èyí tó ń wo oníṣàforíjì fún òun náà ní ẹbọ so àwa kọ́la ń pin ọlọ́run ọba ní pin àwa kọ́la nìkẹ́ ọlọ́run ọba ló the fact pé ìwọ odúró déédé òun ṣe dáadáa kò túmọ̀ sí pé kó o máa sọ fún ọlọ́run ọba pé ah, lágbájá tí ò dúró déédé yìí ó yẹ kó o sọ sínú náà nì ó yẹ kí ọlọ́run ọba fìyà jẹ́ nì ó yẹ kí ọlọ́run ọba ṣe báyìí báyìí ìtumọ̀ ẹni pé èèyàn fẹ́ máa kọ́ ọlọ́run ọba ó fẹ́ máa kọ́ bí ó ṣe ṣe nǹkan so èyàn ó ṣe ti tèèyàn èyàn á gbọ́dọ̀ torí pé èyàn kan kò dúró déédé kó náà wá òpó òní dúró déédé ṣe mọ́ ti sọ pé ọlọ́run bá lè ṣàforíjì fún yàn ọlọ́run bá ní àfẹnájọ alul mùsùlùmí na kalmujirimi mẹ́lẹ̀kùn kẹfẹ́ takumun ọlọ́run ní àwọn tí wọ́n juwọ́lẹ̀ fún ọlọ́run ọba tádótò fi ọlọ́run ọba ọlọ́run ní àlè tírìtì wọn bákan náà pẹ̀lú àwọn pòkí èèyàn ó túmọ̀ sí pé n tó jẹ́ dáadáa ìwọ máa ṣe é lọ in tó jẹ́ aburú ìwọ jìnà sí ṣùgbọ́n kó wá wo wípé kí ni ṣèbí lágbájá náà máa ń ṣiṣẹ́ aburú ni wọ́n dẹ̀ sọ pé kí ni èèyàn lè rí àforíjì ọlọ́run ọba má gbàgbé ìtọ́lọ́run ọba sọ ni limani yasha fẹni tó bá ń bẹ nínú èròǹgbò wọn ọlọ́run ọba láti ṣe àforíjì fún ni kò ń ṣe yí òun ọlọ́run ọba òun garanti èèyàn kan ṣùgbọ́n at the same time má fọwọ́ sọ̀yà fún ọlọ́run ọba pé ọlọ́run ọba ó du èèyàn kan sínú náà tí ó rà sínú náà àbí ọlọ́wọ́n bó òrìṣà foríjì fún yẹn kan èèyàn gbọ́dọ̀ jìnà sí gbogbo owó àwọn nǹkan báyìí kó dẹ̀ ṣọ́ra fún torí pé kí ni bí ìgbà tí èèyàn ń fọwọ́ lalẹ̀ fún ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni àwọn kan bẹ tó ṣe yí pé n tó tì wọ́n síbi àwọn pátipàti tí wọ́n ń ṣe lónìí òun náà ni rúrò rí bẹ́ẹ̀ ẹlòmíà wò pé àwọn èèyàn ti ìlú ti bàjẹ́ àwọn àṣemáṣe táwọn èèyàn ń ṣe àwọn èèyàn wọ́n ń ṣe ṣekúṣe wọ́n ń tọ́tí wọ́n mutí wọ́n ṣe gbogbo irú nǹkan báyìí kí wọ́n di next step wọ́n lè ní káwọn ọmọ lọ bọ́ǹbù gbogbo àwọn àyè tí wọ́n ṣe so ó wò ó pé n tó yẹ káwọn ọmọ ṣe nìyẹn ṣùgbọ́n ṣọlọ́wọ́n ọba lọ́rẹ́ níyẹn gbọ́ ọlọ́wọ́n ọba sọ yẹn sí nínú alukur'an bolóńbẹ́nu sọ́ọ́ náà buwa muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n wò pé n tó yẹ kó jẹ́ ẹ̀sán wọn nìyẹn òun ló fọ́ tó jẹ́ pé àwọn khawarij àwọn èèyàn tí wọ́n ń pè ní khawarij láti àsìkò àwọn sọ̀hábà rẹ̀dùwánu láàlẹ́yìn kódà láti àsìkò ànẹ́bíwá muhammad sallallahu alaihi wa sallam òun ni traces wọn ti ń bẹ níjọ́ kan ànẹ́bíwá muhammad sallallahu alaihi wa sallam wọ́n gbé àwọn kíní gold raw gold kan wá ànẹ́bíwá sallallahu alaihi wa sallam wá ń pín fún àwọn èèyàn ìgbà tó ń pín arákùnrin kan tí wọ́n ń pè ní idolkowó ìsirà tẹ̀mí mi sọ fún ànẹ́bíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní ìdílé ya muhammad ìrẹ́ muhammad pín kìíní ẹ̀ dáadáa ṣe déédéé níbi tó ń pín hadi ikismatun ma orí dàbí awájúlá bó ṣe pín kìíní ní òpin ní ìtìyàn fi ń wojú rí ọlọ́wọ́ bá o gbólóhùn yẹn dùn anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ni wọ́n hak ńlẹ̀ ma adil fọmọni adil ṣíwẹ̀ tẹ́mi ò bá ṣe déédéé ta ló kù tí ó ṣe anabi wa muhammad sallallahu alaihi wa sallam wani yà kúrò jùmí dídí àdá anabi ni yóò jáde látara àrọmọdọ́mọ eléyìí àwọn èèyàn tó dàbí ẹni èyí tó yẹ pé yàkìrù àdùkùm sọlá tẹfùmá sọlá tìmù ẹ̀yin sàábẹ́ mi tẹ́ ẹ bá ń wo bó ṣe ń kírun ẹ máa fojú kéré irun tiyín wọ́n síyámáhùmá síyámíhìm tẹ́ ẹ bá wo bó ṣe máa ń gbáwẹ̀ àwẹ̀ náà fìlà ẹ máa fojú kéré àwẹ̀ yín anabi sọlá asálàm ni yẹkara òun náà wọn máa ka kúrán yìí lákàtúkà tí wọn máa parí ẹ ní àmọ́ ìgbà ní anabi sallallahu alaihi wa sallam láàyò jẹ́ wíṣọ tara kíyàwó kúránì tán kàlákàtúkà kò kọjá gògóńgò wọn wọn gbọ́yé ìyàmùrùkú na mìnà díìnì kàmá ìyàmùrùkú sáàmìnà rọmíyà wọn máa kúrò nú ẹ̀sìn pẹ̀lú àwọn ìṣe tí wọ́n ń ṣe bí ìgbà téèyàn tafa síbi tájẹ́tì tó wọnú tájẹ́tì tí ò wá dúró ń bẹ́ẹ̀ ó tún wá jáde kúrò nú tájẹ́tì tẹ̀tún wá ń wọ ọ̀fà yẹn allah asami bí wọ́n ṣe máa kúrò nú ẹ̀sìn nìyí kí la fẹ́ òun ni pé àwọn irun tánkì àwẹ̀ tánkà kùránì tánkà ó jọ wọ́n lójú débi pé kí ni àwọn sàábíà ní muhammad sallallahu alaihi wa sallam wọ́n àìjẹ́ kẹfìrí fún wọn lọ ni ẹni tán bá ti rí i pé nǹkan díẹ̀ báyìí ló ṣe wọ́n pe kẹfìrí náà fi pé usman wọ́n pe kẹfìrí wọ́n pe ali ní kẹfìrí torí pé wọ́n fọwọ́ sọ̀yà pé a ah, èyí táwa ń ṣe èyí bó ṣe yẹ kó rí nì èyí tẹ́yìn ṣe èyí ni ẹ̀ẹ́dùn olórí tí kùránì sọ ẹ̀ẹ́dùn olórí ìlànà muhammad sallallahu alaihi wa sallam so wọ́n fọwọ́ sọ̀yà fúnra wọn débi pé wọ́n àìjẹ́ kẹfẹ́rì fún gbogbo àwọn èèyàn eléyìí àwọn tí wọ́n ń pè ní kawarij ni so ẹlòmínú wọn ẹ̀ẹ́rì gbogbo àwọn ilé kókó tó ṣe pé nǹkan tó ń sọ tẹ́lá ní kò mú ẹ̀rí wá nínú alukur'an àwọn nǹkan rújú ní òmò kó wá tẹ́lá wá fún ní àwọn nǹkan tó clear dáadáa nínú alukur'an àti sunna muhammad sallallahu alayhi wa sallam èyí tí ègbà á ní rárá àsìgbó ṣe yẹ kí òfin yẹn kó rí ni ó yẹ kí ọlọ́run bá fìyà jẹ wọn ni òun ni wọ́n fi wo sùnsùn ni wọ́n láwọn bọ́ǹbù nǹkan àwọn ba nǹkan jẹ́ ni àwọn ń pa àwọn èèyàn àwọn fi wọ́n gbókun ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu gbogbo àwọn ọ̀rán dandan tó ṣe pé ẹ̀ẹ́rì àwọn ìtún wa máa ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí abẹ́ al-iksamu alọ́lá ìmọ̀ fọwọ́sọ̀yà fún ọlọ́wọ́n ọba ike bó ṣe yẹ kí nǹkan rí ni whereas n ń bẹ nínú tíra yàtọ̀ n ń bẹ nínú àlàyé àná muhammad sallallahu alayhi wa sallam ó yàtọ̀ sí eléyìí so lẹ́nìkọ̀ọ̀kan wa fi gbọ́dọ̀ ṣọ́ra ká ṣọ́ra wa at the same time ká má tún lọ kó sí káàmpù àwọn èèyàn tó ṣe pé àwọn ti rán àlìjẹ́nà fún àwọn èèyàn tí wọ́n ni kò sí tó lè ṣe lẹ́ṣẹ̀ wọn lọ́lọ́wọ́ bó ṣàforíjì fún ẹ kò sí problem ọlọ́wọ́ bá sọ̀rọ̀ ń pa àwọn èèyàn yìí náà fún wọn ní alukoran sọ́rọ́ tó àrọ́f ọlọ́ni fàkàlẹ́fẹ́ mi bá àdìm khalifun warithul kitab àyà àkùdónà àrọ́dọ̀ adal adna ọlọ́ni àwọn èèyàn jẹ́gànjẹ̀gàn kan wá tó ṣe yí pé warithul kitab tíra tí a gbé fún àwọn òjíṣẹ́ wa wọ́n jogun rẹ̀ ṣùgbọ́n àwọn kọ́ yàhùdúnà àròdọ̀ adna àwọn yòdò yìí di ayé bí à ń gba bíráìbù à ń gbowó èlé àti gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni tí àwọn ń gbádùn tiwọn bẹ́ẹ̀ ni wọn a máa sọ pé wẹ̀ kò ló ń sọ yóò fọ́rú lánàá wọn a ní ẹfì yẹn lẹ kò sí problem ọlọ́wà ṣàforíjì fáwà báwọn eléyìí ń sọ pé ọlọ́wà ò fún yẹn kan làwọn eléyìí ń sọ pé kí ni ọlọ́wà fún wa ẹ ní problem ọlọ́wà ṣàforíjì fún yín wọ̀yẹ̀ kò ló ń sọ yóò fọ́rú lánàá ọlọ́niwa iye àti him arodun mithlohu ya ahodo tó bá tún rí opportunity àti tún jẹjẹkújẹ wo tún jẹ náà bẹ́ẹ̀ ni wọ́n tún máa fọwọ́ sọ̀yà fúnra wọn pé kí ni àforíjì ọlọ́wọ́ bá ń bẹ fún àwọn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni alam yóò kàdà alẹ́ mithakul kitab allah ya kúrò alallah ilẹ̀ haq ọlọ́run ní ṣebí tó ń bẹnu tíra tó ń bẹ lọ́wọ́ wọn ni pé ká má parọ́ mọ́ lọ́n wàdára súnmọ́ tó ń bẹnu tíra wọn mọ́ wàdáru àkìrọ̀tù khairu lílẹ̀ dín alkiyama òun ni tó lóore fún gbogbo ẹni tó ń payọ ọlọ́wọ́n ọba àfàlàtà àkìlù ẹ̀yìn èèyàn ṣẹ́ ní ṣe làákàyè ni ewu làbúrọ̀ parọ́ mọ́ ọlọ́wọ́n ọba so ẹ̀sìn ọlọ́wọ́n ọba kò ń ṣe nǹkan tó ṣe pé a máa promise àwọn èèyàn pé kò sí problem ṣáàmọ̀ ṣe mo gbé mo dúró fún ẹ wájú ọlọ́wọ́n ọba mo ṣe báyìí báyìí báyìí bí àwọn ṣégeṣége mi ṣe ń sọ à ń garanti àwọn èèyàn torí pé àrẹ́bọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún àwọn ẹbí tiẹ̀ gan ọmọ rẹ̀ fatima ó ní ìmálì fẹ́ ìní ilá ogun ní àǹkì mi náà láìṣe à ṣiṣẹ́ dáadáa ń lè rìn lọ́wọ́ wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ètò sọ fún àǹtí rẹ̀ àǹtí ẹ̀ tí a mọ̀ sí sọfíà òun náà ni pé kó náà ṣiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn èèyàn tánàbí sọ allah salam sọ fún ṣùgbọ́n kí èèyàn kan pé òun dúró òun máa gbé gbogbo kíní wa láti má jẹ́ kí àwọn èèyàn dúró ti òfin ọlọ́wọ́n ba ìlànà ànúlélẹ́yìí tí àwọn tí a mọ̀ sí almurgia tí wọ́n dúró lé lórí ìlànà wípé kéé kò sí ìkẹ́ fún yín kò sáànù fún yín kò sí àforíjì fún yín iná lẹ́ẹ̀ra sí eléyìí ìlànà àwọn kàwáríjì ni ìkíní kejì wọn náà ń fọwọ́ sọ̀yà fún ọlọ́run ọba subhana wa ta'ala èyí tó dẹ̀ da tí anabi sallallahu alayhi wa sallam tó filẹ̀ ni pé ká wà níwọ̀ntúnwọ̀nsì má fọwọ́ sọ̀yà pé yẹn kan ó wọ náà àfẹni tí ọlọ́run ọba bá fọwọ́ sọ̀yà fún má fọwọ́ sọ̀yà pé yẹn kan ó wà jẹ́ náà àfẹni tí ọlọ́run ọba bá fọwọ́ sọ̀yà fún ìwọ máa ṣiṣẹ́ dáadáa máa pàwé yẹn síbi dáadáa eléyìí òun nìkan tí islam tó pèpè sí ṣùgbọ́n ká máa fọwọ́ sọ̀yà fún àwọn èèyàn nǹkan tó ṣe yí pé ó léwu púpọ̀ ni abẹ́lẹ́wọ̀n bá subhana wa ta'ala àwọn nǹkan tá a ṣe tí ó ba tawhid wa jẹ́ ní kékeré ní títóbi ní abẹ́lẹ́wọ̀n bá subhana wa ta'ala kí ó gbé wa jìnnà sí i. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك لا هم وبحمدك